adáwọ̀pẹ́ fún olúwa Allah subhanahu wa ta'ala ọba tí ó kó wa jọ sí ààyè tí a wà yìí pẹ̀lú àánú àti ìkẹ́ rẹ̀ láti lè wá ṣe àlékún nínú ìmọ̀ ẹ̀sìn wa láti lè wá ṣe àlékún nínú àgbọ́yé wa. Láti ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí ó sàwálẹ́sà pẹ̀lú ìkẹ́ yìí òun náà ni ọba tí ọpẹ́ tọ́ sí òun náà ni ọba tí ọpẹ́ yẹ mo jẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún àfọlọ́wọ́ bá Allah subhanahu wa nìkan mo sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́ bá òjíṣẹ́ ọlọ́wọ́ bá ni ìkẹ́ ọlọ́wọ́ bá anú ọlọ́wọ́ bá àtúrí ajẹ́jẹ́ tán ẹ̀ kó mọ bá anábì sallallahu alayhi wa sallam anábì ummi ìkẹ́ náà kó sàn títí lórí àwọn ará ilé ẹ̀ kó mọ́ takú sórí wọn kó sàn fà kó fi lórí àwọn sàhábà ẹ̀ kó mọ́ débẹ̀ ní náà takú kó sàn fà kó fi kárí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí àwa náà rin orí pa ànábì sallallahu alayhi wa alihi wa sallam táǹtọ̀ ojú òpó ànábì kó sàn tó fi dórí àwọn tí ó wà lẹ́yìn wa náà títí alkiyama ó fi dé káàkiri gbogbo àgbáńlá yìí wal akhwat al-karimat àwọn ọmọ ìyá lọ́kùnrin alápọ̀nlé àti àwọn ọmọ ìyá wa àtẹ̀yìn ọmọ ìyá wa lóbìnrin alápọ̀nlé ó kí yín pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí tí a fi ni tíra al muyassaru fi dawi al-kitabi wa sunnah ìmọ̀ fíkù ìmọ̀ tó ní ṣe pẹ̀lú àgbóyé ẹ̀sìn wa bá ti sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú oríkèríkè ara wa bá ti sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìbálò láàrin ara wa eléyìí tí wọ́n ṣe ní rọrùn tí wọ́n dẹ̀ mú láti inú tírà Ọlọ́run Ọba al-Qur'an al-Karim àti láti inú súnà tànàbí sallallahu alaihi wasallam bá ti gbàgbọ́ yé ìsinlọ́wọ́n Ọba pẹ̀lú ìmára bá ṣe gbàgbọ́ yé ìsinlọ́wọ́n Ọba pẹ̀lú ìrun kíkí bá ṣe gbàgbọ́ yé ìsinlọ́wọ́n Ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú zakayíyọ pẹ̀lú hajj ṣíṣe pẹ̀lú gbàwẹ̀ Ramadan bá ti sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú òwò ṣíṣe láàrin ara wa pẹ̀lú bí a ṣe ń fẹ́yàwó bá ṣe ń lọ́kọ pẹ̀lú bí a ṣe yára ẹni lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ìmọ̀ fíkù tó máa ń kọ́ wa. eléyìí náà ni nǹkan tí ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa lálẹ́ yìí tíra tí adẹ̀ ń lò láti fi ti ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni tíra al-fiqhul muyassaru fi dawil kitabi wa abalabi tí àgbéyẹ̀wò nínú tíra yìí òun náà ni kitabu at ọgbà ọ̀rọ̀ tí ń kọ́ wa nípa ìmára ṣíṣe nínú Islam lábẹ́ al-mas'alatu thalitha aw al-mas'alatu thaniya ibẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ lónìí al-mas'alatu thaniya yẹni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ọ̀rọ̀ ìmára ilé ìtàtùmọ̀ gbéyẹ̀wò lábẹ́ rẹ̀ lábẹ́ almas'alatu thaniya yìí òun náà ni alma'u alladhi tahsulu bihi at-tahara alma'u alladhi alma'u alladhi tahsulu bihi omi tó jẹ́ sí wípé ìmára lè ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ omi yẹn la fẹ́ sàlàyé fún wa omi yẹn la fẹ́ júwe fún wa omi yẹn òun la fẹ́ fi mọ̀ wá omi tí ó ṣe wípé a lè lò tí a fi ṣèmára tí ìmára yìí tí ó sì ṣẹlẹ̀ tí ó sì wáyé látara omi náà wọ́n ní at-taharatu tahtaju ila shay'in yutataharu bihi at-taharatu tahtaju ila shay'in yutataharu bihi ìmára ó ní bùkátà sí nǹkan fi ṣe yazulu bihi an-najas أو يزال به النجس يزال به النجس ويرفع به الحدث sábàtọ̀ wípé yazulu bihi najas ó lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kìí máa yẹ kọ́ nìyẹn ó lọ bẹ́ẹ̀ nínú èdè ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ náà ti kọ́ bí báyìí ìkátá kan bí ni pé yuzalu bihi najasu wa yurfa bihi alhadathu nǹkan tó jẹ́ sí pé a fi gbé ẹ̀gbẹ́ kúrò lára nǹkan tó ẹ́pá fi mú ẹ̀gbẹ́ kúrò lára wa huwa al-ma' nǹkan ẹ̀ náà sì ni omi at-taharatu tahtaju ila shay'in yutataharu bihi yuzalu bihi an-najasu ويرفع به الحدث وهو الماء nǹkan tá a máa fi ń gbé ìdọ̀tí nǹkan tá a máa fi ń gbé ẹ̀gbin tá a máa fi ń gbé kúrò lára nǹkan tá a máa fi ń mú ẹ̀gbin kúrò òun náà ni omi والماء الذي تحصل به الطهارة هو الماء الطهور omi téèyàn wá máa ń lò láti fi mú ẹ̀gbin kúrò omi téèyàn lè lò láti fi ṣèmára tí ó sì mú ẹ̀gbin kúrò tí ìmára ó ti tẹ́lẹ̀ pẹ̀lú ìlò omi náà òun náà ni omi tí ó bá má tó lè má nǹkan almahu tọ̀húhúr òun lómi tó má tó sì lè má nǹkan wàhúwà tọ́hìrù fi dhatihi almutahhiru li ghayri omi tó ń pè ní àtọ̀húhúr òun náà ni àtọ́hìrù fi dhatihi omi tó yẹ pé òun gẹ́gẹ́ fún rẹ̀ ìtọ́mọ̀ záàtù omi yẹ gẹ́gẹ́ yẹ kébù mi yẹ ṣe rí gangan omi tó mọ́ ni al-mutahhiru li ghayri omi tó yẹ pé ó lè mọ́ nǹkan míì ni omi tó ń pè ní at-tahuru ni ẹ sábà sọ pé omi tó wá ní omi wà tahir omi tó mọ́ ni ṣùgbọ́n kò lè ṣe kò lè mọ́ nǹkan a lè fún mi ṣe mara ṣùgbọ́n mi yìí tó máa bí o mọ́ ìdájọ́ rẹ̀ nípò mọ́ kò ń ṣẹ̀gbìn bákan náà omi tí bóyá tí olókùn ni o àbí tí oníbọ́nfìta ni onímílò ni sáàpò àfi mílkì sí àbáàfi sí omi lòun náà omi tí nìyẹn omi yìí omi tó mọ́ ni ẹ̀rí pé kò ń ṣẹ̀gbìn àbí ṣùgbọ́n tá a lè fi mọ́ nǹkan a lè fi mọ́ nǹkan nítorí náà fi pè ní alma'u tahur ìyẹn ni alma'u àtọ́hìrù fi dhatihi mọ̀tọ́hìrù khilqatihi omi tá a lè ròyìn pẹ̀lú nǹkan tí a sọ yìí omi tá a lè pẹ̀lú omi tó má tó sì lè má nǹkan òun náà lómi tí ó sì ń ṣẹ́kù lórí àdámá lórí àdámá omi wa huwa al-baqi ala omi tó ṣẹ́kù lórí ìpìnlẹ̀ bá ti ń dá omi lórí ìpìnlẹ̀ tí a dá omi lé lórí lórí àdámọ́ omi omi ẹ̀ sì tẹ́kù lórí ìpìnlẹ̀ yẹn kò kúrò lórí àdámọ́ omi ayi ìtumọ̀ ń tàn sọ ni pé aláàtì fàtìhì lẹ́tì húlikọ̀ àléhà omi tó tẹ́kù lórí ìròyìn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dá omi lé lórí omi ẹ̀ sì wà bẹ́ẹ̀ ó sì irú omi báyìí ò bá jómi tó ń sọ̀kalẹ̀ láti sánmà ni kó jẹ́ òjò kalmator ẹgẹ́ bí òjò wàzáwò sájì àbí yìnyín tó yọ yìnyín tó jábọ́ tó wá yọ wàlbàrọ̀ àbí omi tútù kò bá jẹ́ bẹ́ẹ̀ aw jariyan fil ardi àbí kó jẹ́ omi tó ń sàn lórí ilẹ̀ tó bá yàjí jẹ́ sí pé omi yẹn ó sì sẹ́kù lórí àdámá omi tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala máa ń dá omi lé lórí táà ti máa pé eléyìí báyìí rè omi lélé eléyìí ò tí kú lórí so omi yẹn tó bá yìí sẹ́kù lórí àdámá yẹn kí èsì pé a lè pè ní nǹkan míì ju omi lọ kò bá jẹ́ omi tó ń sọ̀kalẹ̀ láti sánmà ni kò bá jẹ́ lè tó ń sàn lórí ilẹ̀ ni kàmá il anhari kàmá il anhari wal'uyuni wal'abari walbihar kàmá il anhari gẹ́gẹ́ bí àwọn omi odò kéékèèké àwọn omi akérèmọdò wal'uyun àwọn omi ìtẹ́lẹ̀rú àwọn omi tí ó ń sun àwọn orísun omi àwọn omi tó ń sun lórí ilẹ̀ ìtẹ́lẹ̀ rú omi kò bá jẹ́ rú omi bẹ́ẹ̀ ni wal àbá àbí àwọn omi kànga ọjẹ́ kànga àdáyébá ni àbọ́jẹ́ kànga àgbàlódé ó wá ti ma kànga ta àdáyébá a sì ma kànga àgbàlódé kànga àgbàlódé lélẹ́yìí tí wọ́n ń fi àwọn irinṣẹ́ ńláńlá tó fi ń gbẹ́ nísìnyí ẹ̀ tó gbẹ́ tí ó jìn tí wọ́n ti páìpù bọ́ eléta ní bọ́ọ̀hù òun náà ń pè ní kànga àgbàlódé bọ́ọ̀hù náà ń pè bẹ́ẹ̀ gbogbo eléyìí náà rèé lára àbáhù láka wọn sí lára kànga lákàgbò wọn sí ní tó bá ti lè mú wa gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ láti wá omi lọ sínú ilẹ̀ kànga nìyẹn ó yàtọ̀ tọ̀ síra wọn ni wal bihar omi odò ńláńlá àwọn omi odò ńláńlá tó bá jẹ́ pé omi yẹn kò kúrò lórí ìròyìn bọ́lọ̀n tí máa ń dá omi kò kúrò lórí àdámà omi kò dí nǹkan míì tíró omi yìí náà ń pè ní àtọ̀húrò omi ilomi tó mọ́ tó ìṣe mọ́ nǹkan liqawlihi ta'ala tó bá bí wá lè gbé kílẹ̀ rí lórí eléyìí kásọ wípé nítorí gbé ọlọ́run bá lọ́sùn hàn àtàlá wípé wa yunazzilu alaykum minas samaa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ń sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ọlọ́wọ́n bá alékẹ́lá ń sọ̀kalẹ̀ láti sánmà lẹ́yìn lórí ma'an omi li yutahhirakum bihi ìdí tọ́lọ́wọ́n bá alékẹ́lá fi ń sọ̀kalẹ̀ nínú àwọn àdí eléyìí báyìí ó ń sàlàyé fún wa wípé omi tọ́lọ̀wọ́n bá Allah subhanahu wa ta'ala ń sọ̀kalẹ̀ láti sánmà yẹn nínú àwọn omi tá a lè fi ṣe mara ni wa yunazzilu alaykum minas sama'i ma'an liyutahhirakum bihi tọ́lọ̀wọ́n bá alẹ́kẹ́lá sọ ìdí tóun fi ń sọ omi kalẹ̀ léwa lórí láti sánmà nínú àwọn ìdí yẹn òun náà ní pọ́lọ̀ ọba àlejò aláfẹ́ fi ṣe àfọ̀mọ́ wa ọbẹ̀ fi máa fọ̀ wá má kúrò ń bi ẹ̀gbin ni. waliqawlihi ta'ala àti nítorí gbọ́dọ̀ ọba tó sọ pé wa anzalna minas sama'i ma'an tahura ọlọ́run ọba ní àti ń sọ̀ kalẹ̀ láti sánmà àti pé àwọn ọlọ́run ma'an tahura omi tó má tó ṣe má nǹkan òun lomi tọ́lọ́run ọba àlejò

ó sì sẹ́kù lórí àwọn àdámà omi tọ́nà bàlékẹ́lá tó máa ń dá omi lé lórí kò tí kúrò lórí àwọn ìpìnlẹ̀ àdámà tọ́nà bàlékẹ́lá dá omi ẹlé lórí torí pé tó mi yẹn bá dé sàlẹ̀ tó bá délẹ̀ tátàwọ́ bá gbà ó lè ti rò papọ̀ mọ́ nǹkan míì tí yóò ti mú jáde kúrò lórí ìròyìn àdámà ò bá ti wá rí bẹ́ẹ̀ tó yẹ pé omi yẹn gbà ta gbàá ó sì wà ní orí àdámà bọ́nà ọbàlìkà ìsọ́kalẹ̀ láti sámàdá ní irú mi bẹ́ẹ̀ àbìṣe mara wàlìkọ́lì nàbí sallallahu alaihi wasallam àti nítorí gbólówà nàbí kíkà tọ́lọ́lọ́wà kọ́ wọn bá ó ní allahumma ighsilni torí ọlọ́wọ́ bá wẹ̀mí min khatayaaya wẹ̀mí kúrò nínú ẹ̀ṣẹ̀ mi bilma'i pẹ̀lú omi wasalji àti yìnyín walbaraj àti omi tútù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wẹ̀ mí kú nínú àwọn ẹ̀ṣẹ̀ mi pẹ̀lú àwọn nǹkan yìí so ó túnmọ̀ sí pé hadithu yìí fi rinlẹ̀ fún wa wípé nínú àwọn nǹkan tó máa ń fọ́ èèyàn mọ́ tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala máa ń lò láti fọ́ èèyàn mọ́ ó làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá Nabi sallallahu alaihi wasallam tí ó fi mọ̀ wá so ó ń dẹ̀lẹ̀ lórí wípé ayẹ́sí pé yìnyín náà yìnyín tí ó bá ti lè yọ́ à nǹkan tá lè lò láti fi ṣe mara ni nǹkan tá Ànábì sallallahu alaihi tó fi rìnlẹ̀ ni pé a láti fi ṣe mara naam ah nígbàtá ti mọ̀ yí pé nǹkan tán pè ní albarod albarod òun náà ni omi tó dì tó yẹ pé ó máa ń jábọ́ kéékèèké láti sánmà nígbà míì àwọn elédè wọ́n ń pè ní habbul ghamam habbul pẹ̀lú ha habbul yẹni pé wóró òjò eh? wóró òjò ìgbà míì wọ́n pè ní habul muzn habul muzn ẹ̀sùn ọkọ̀ máa ń pòjò ní al-muzn àbí ẹgbẹ́ bọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala ṣe pè ní al-Qur'an al-Karim so eléyìí báyìí náà pè ní al-barad yìnyín àbí kọ́tọ́ ń pè bẹ́ẹ̀ nìyẹn so anábì sallallahu kọ́lọ̀mbà àdékẹ́lá kí ó wẹ òun kúrò níbi ẹ̀ṣẹ̀ òun pẹ̀lú àwọn nǹkan tí a ta sọ̀rọ̀ nípa rẹ̀ yìí náà wàlìkọ́lìhì sallallahu alaihi wasallam àti nítorí gbọ́nà náàbì sallallahu alaihi tó sọ pé àti nítorí gbọ́rọ̀ ànábì tó sọ nípa omi àwọn odò ńláńlá ànábì ni huwa pọ̀húrù máa uhu alhílùmọ̀ ìtàtò ànábì ni àwọn odò ńláńlá tẹ́wù yẹn àwọn omi rẹ̀ omi tó má tó ṣe fi mọ́ nǹkan ni àwọn omi tó má tó ṣe fi ṣe mara ni àwọn omi tó má tó lè mọ́ nǹkan ni alhílùmọ̀ ìtàtò ànábì ni kódà àwọn òkú ń bete àwọn tó ń gbénú ẹ̀ òkú ń bete nǹkan yẹn ẹ̀tọ́ ni fún wa ní jíjẹ tàbá bá ẹja tó ti kú nísìn ẹ̀tọ́ ni fún wa ká jẹ òkú mbétí ẹja bá a ṣe lè jẹ òkú mbétí ẹran a lè jẹ òkú mbétí ẹja kò lẹ́tọ̀ fún wa ká jẹ òkú mbétí ẹran yẹn ni pé ẹran tó bá yẹ pé ó kú láì sí pé wọ́n ju a lè jẹ ṣùgbọ́n ẹja tó bá jẹ òkú mbétí tó bá kú láì sí pé wọ́n pa a lè jẹ arábí ni alhílù maitato hadith ọlọ́ọ̀kọ́ àtẹ́lẹ̀kẹ́ tí mo aláwọ̀kọ́ yẹn alimamul Bukhari ni wọ́n gbà wá ní hadith 744 nínú sahihu wọn bákan náà alimuslim náà gbà wá ní hadith 598 ẹlẹ́ẹ̀kejì yẹn alimam Abu Dawud ni wọ́n gbà wá ní hadith 83 bákan náà alimamu Tirmidhi gbà wá ní hadith 69 alimamu Nasa'i àwọn gbà wá ní hadith 57 59 Ibn Majah wọ́n gbà wá ní 3246 alimamu Tirmidhi wọ́n jẹ́ kúrò pé hadithun hassanun sahih wọ́n ni hadithi hadithi tó wà hassan tó wà sahihu ni al'alamata al-albani rahmatullahi alayhi a wani da sahaha hadithi nínú sahihu sunani eh, annasa'i sahihu sunani annasa'i wọ́n ni hadithi ula lafiya nínú tirai wala tahsulu at-taharatu غير الماء كالخل والبنزين والعصير والليمون وما شابه. وني ní ìmára ò lè wáyé ìmára kò lè wáyé pẹ̀lú omi tí ò kí ń ṣe omi àwọn omi tí ò kí ń ṣe omi yẹn wọ́n ní gẹ́gẹ́ bí khallu ẹ̀kọ́ tó pè ní khallu òun náà ni vinegar gbogbo àwa tí a bá máa ń tàbá súnmọ́ àwọn ògùn súnnà a máa tán pè ní kọlù àwọn tí máa ń ta àwọn ògùn súnnà yẹn tán máa ń ta prophetic medicine yẹn wọ́n máa ń ta tẹ́yàn bá wo lójú bí omi náà ni ṣùgbọ́n tẹ́ bá fi tẹ́nu lẹ́mọ̀ ipò yàtọ̀ sómi ṣùgbọ́n tẹ́ bá ń wo lójú bómi ṣe máa ń funfun pin yẹn bẹ́ẹ̀ lónà ṣe máa ìyẹn ni pé bómi ṣe máa ń wà tí ò ní ní kọ́lọ̀ tí ò ní láwọ̀ yẹn ká má sọ gómi funfun omi òkin omi ò láwọ̀ bí omi ò ṣe ń ní àwọ̀ yẹn bẹ́ẹ̀ ló ló ṣe kò ní àwọ̀ ìgbàtà àmà pó yàtọ̀ sómi ìgbàtà bá bí sẹ́nu ni ayì sí sàlàyé fún wa wípé àwọn nǹkan mẹ́ta ìlèròyìn omi aláwọ̀kọ́ ni pé omi ò ní àwọ̀ gbogbo ń tẹ́ bá ti wá lè rí tó bá ti lè ní àwọ̀ tó bá ti lè tí àwọ̀ rẹ̀ bá ti lè yí ìkánú àwọn ìròyìn omi ti yí lára ènìyàn bákan omi ò kí ní títọ́wò kò kí ní òórùn ìtọ́wò lẹ́nu gbogbo ń bá ti lè fi tó bá yẹ bá ti lè lóòrùn lẹ́nu ìròyìn kan nínú àwọn òròyìn mẹ́tẹ̀ẹ̀ta tí máa omi ti lára ènìyàn a omi ò omi ò kí ń ní òórùn a kí ń gbóòórùn omi tẹ́bá gbómi sí tẹ́bá gbé tímú ẹ̀ lérí kó márùn ní tó bá fi lè mú omi márùn tẹ́ ń gbóòórùn rẹ̀ ìkánú àwọn ìròyìn rẹ̀ ṣe kíni ó ti yí padà ní ẹnu na tó bá jẹ́ sí pé àwọn nǹkan tí ó yí ìkánú àwọn ìròyìn omi padà tó bá yẹ pẹ́ gbin ní nǹkan yẹn omi yẹn ti dẹ̀gbin ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan tó yí ìròyìn omi padà tó bá yẹ pé nǹkan tó mẹ́ni omi yìí bì ní ó ṣeéṣe mara fún bí àpẹẹrẹ ìsìn kéèyàn fi sídùrù ewé sídùrù kéèyàn lọ kéèyàn fi sínú omi ẹ rí pé omi yóò padà ní àwọ̀ yóò padà ní àwọ̀ ewé tó ń tí bẹ́ẹ̀ a lè fomi ẹ̀ mara torí pé irú omi bẹ́ẹ̀ a lè fi wẹ̀kú kódà náà bí sallallahu alaihi wasallam ń gbà wá níyànjú pé tàbá fẹ́ wẹ òkú ká máa fi ewé sídùrù ká máa fi sínú omi tàbí wẹ òkú pàápàá jùlọ wíwẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ wíwẹ̀ ìgbẹ̀yìn bákan kama ká máa fi eh, tùràrí tó ń pè ní za'faron za'faron ká máa fi sínú omi tá a fi wẹ òkú tábà ti fi tùràrí za'faron sínú omi yẹn omi yóò lóòrùn àbí òní lóòrùn ẹ̀rì pé yóò ti lóòrùn ṣùgbọ́n torí pé nǹkan tó mú lóòrùn yẹn nǹkan tó mọ́ náà ni tó ń ti bẹ́ẹ̀ a fi ṣe mára wọ́n bá yẹ pé nǹkan tó yí ìròyìn ìkan àwọn ìròyìn omi padà nǹkan tó yí àwọn rẹ̀ padà àbóyí títọ́wò rẹ̀ padà àbóyí oòrùn rẹ̀ padà tó bá yẹ pé nǹkan ẹ̀gbin ni omi ẹ kò ṣe fi mara mọ́ náà tí nǹkan ẹ̀gbin bá wá dà sínú omi omi yìí pọ̀ omi tó pọ̀ dáadáa ni nǹkan ẹ̀gbin tó wá sí yẹn kò omi yẹn kò mú omi yẹn rùn nítorí omi yẹn pọ̀ bákan náà kò mú kò yí omi yẹn padà torí omi yẹn pọ̀ kò sì yí omi yẹn omi yẹn pọ̀ a sì rí báyìí ó dá wa lójú pé ẹ̀gbín dà sí omi yẹn ó ṣe ṣe mara akáláṣe sẹ́mi wá bá kọ́ dé ẹ̀mí wákà kọ́ ni kò túmọ̀ sí pómi yẹn kò túmọ̀ sí pé kò má láti fi ṣe mara so ẹni tẹ́mi rẹ̀ bá ẹni tẹ́mi rẹ̀ bá gbé ẹni tẹ́mi rẹ̀ bá gbà láti fi rómi bẹ́ẹ̀ ṣe mara ṣẹ̀rí àgbà wọlé láti fi rómi bẹ́ẹ̀ ṣe mara mo rò pé yé àbí náà mo ń sàlàyé nípa tán pè ní khallu irú nǹkan yìí rèé kò ṣe fi ṣe ìmára walbenzin ẹka tán pè ní omi báyìí ni kẹ́míkà ní tán pè ní benzin àbí òun náà kò ṣe fi ṣe ìmára wàlẹ̀ asir omi èso tamánpè ní juice omi èso kò ṣe fi ṣe mara omi lòun náà ṣùgbọ́n kò ṣe fi ṣe mara wàlẹ̀ imun bẹ́ẹ̀ ni omi ọsàn wẹ́wẹ́ lemon omi ọsàn wẹ́wẹ́ omi náà ni tá bá fún kódà a lè fún tí ó pọ̀ pàápàá ṣùgbọ́n kò ṣe fi ṣe mara gbogbo orú àwọn eléyìí rẹ̀ àwọn omi táà lè fi ṣe mara ni wọ́n máa ṣàbá àtàwọn tó bá tún jọ àwọn tó bá tún jọ bẹ́ẹ̀ tó ẹ́ pé òun náà omi ni ṣùgbọ́n kìí ṣe omi tó ṣe ṣe mara torí pé ẹ̀rí pé ìkan nínú àwọn òròyìn omi ó ti kú lára rẹ̀ wàzálìkà lè kọ́ ní ta'ala ètò yẹ kó rí bẹ́ẹ̀ tàfi láwọn eléyìí kò ṣeé ṣe mara orí nítorí gbọ́dọ̀ náà ọba tó sọ wípé falam tajidu máa ọlọ́wọ́ bá ní tí ẹ̀wọ̀ wá rí omi eré ìbá ìwà nínú suratul Maida àáyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́wọ́ bá lọ́sùn subhanahu wa ń sọ fún wa nípa ìmára láyé ọlọ́wọ́ ọlọ́run ọba lọ́sùn máa tààrà ní tẹba ní jànábà lára ẹni jànábà lára àbíbẹ̀ tí ẹ̀kọ́ ọlọ́run bá lẹ́já sọ pé àwùjá ahadun minkum min al àbí ẹnìkanú yí ó dé láti ibi tó ti lọ ṣègbọ̀nsẹ̀ falam tajidu ma'a ọlọ́run bá lọ́sùn máa tara ní ẹ̀wà omi láti fi ṣe ìmára fatayammamu sa'idan tayyiba ọlọ́run bá ní ẹ ṣe tayammum tọ́dẹ̀ pè ní tayammum òun náà ní ká ṣe ìmára gbẹrẹfú fún eléyìí tá a máa ń ṣe pẹ̀lú yẹ̀pẹ̀ ẹ ṣe ìmára gbẹrẹfú pẹ̀lú yẹ̀pẹ̀ eléyìí tó mọ́ falau kanat at-taharatu tahsulu bima'in ghayri al lànàkọlà àádìmá almáì ilé ọlọ́wọ́ bá alékẹ́lá ò bá gbé ẹni tí ó bá rómi lọ síbi lílo nǹkan yẹn ṣùgbọ́n ẹ̀rí pé ẹni tí ò rómi ìbọn ọlọ́wọ́ bá alékẹ́lá gbé lọ ọlọ́wọ́ bá alékẹ́lá gbé lọ síbi ìṣe ìmọ́ra gbẹrẹ fún tó bá jẹ́ wípé àwọn nǹkan míì tó rí bí omi ṣùgbọ́n tí ò kí ń ṣe omi gangan tó bá yẹ pé àwọn nǹkan yẹn ṣe é ṣe ìmọ́ra ni ibẹ̀ lọ́wọ́ bá alékẹ́lá ò bá gbé wa lọ pé tẹ́ẹ̀ bá ti rómi o ẹ lọ lo àwọn nǹkan yìí ṣùgbọ́n torí pé kò ṣeé ṣe mara lọ́lọ́wọ́ bá lè kí ló fi gbé wa lọ́bẹ̀ walam yunqal ila turab wọn àbá ti gbé wa lọ síbi wọn àbá ti gbé ẹni tí ò bá lómi wọn àbá ti gbé e lọ síbi yẹ̀pẹ̀ lókò fi yẹ̀pẹ̀ sí mara almasalatu salita abẹ́sọ nípa ìdájọ́ omi nígbàtí ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ irú omi bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ nínú Islam alma'u omi idha khalaqathu najasatun idha khalaqathu najasatun idha khalaqathu najasatun tí ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú omi yẹn wọ́n ní alma'u idha khalaqathu najasatun omi tí ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ faghayyarat ahada awsafihi thalatha ẹgbìn yìí wá yí ìkan nínú àwọn ìròyìn omi mẹ́tẹ̀ẹ̀ta àti mẹ́nubà yẹn ó yí ìkan nú ẹ̀ padà bọ́yá àwọ̀ omi yẹn ni ẹ̀gbìn yẹn yí padà ni omi yẹn wá di tọ́ láwọ̀ ẹ̀gbìn ló sì rò papọ̀ mọ́ tó fi yí àwọ̀ omi padà tó fi sọ omi tí èsè tí máa ń láwọ̀ tẹ́lẹ̀ tó fi sọ di tọ́ láwọ̀ omi tó pé ń tà àmọ̀ pẹ̀lú àdámà rẹ̀ ni pé kì láwọ̀ omi wá padà di tọ́ láwọ̀ nítorí pẹ́gbìn rò papọ̀ pẹ̀lú ẹ̀ àbí omi paradí tí ń rùn ọ paradí tó lóòrùn nítorí pé ẹ̀gbin kan rò pàwọn pẹ̀lú ẹ̀ tó fún mi ẹ ní òórùn àbí omi paradí tó ní ti tọ́wò lẹ́nu torí pé omi gẹ́gẹ́ àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló gbọ́dọ̀ wà lára rẹ̀ kò ní láwọ̀ kò ní lóòrùn kò sì ní títọ́wò so tí ẹgbẹ́ bá wá rò papọ̀ mọ́ tó wá fi lè yí ìkan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí padà rihuhu bóyá òórùn rẹ̀ ni àwòtọ́ ẹ̀múhú àbí ìtọ́wò rẹ̀ ni àwòláwùnúhù àbí àwọ̀ rẹ̀ fàhúwá najasun omi yẹ ti dẹ̀gbin bil ijma pẹ̀lú panupọ̀ gbogbo àwọn onímọ̀ omi yẹ ti dẹ̀gbin kò sí àparọ́dà àwọn onímọ̀ lórí pé irú omi tó bá rí báyìí ẹ̀gbin ni la yajuzu isti'malu irú omi báyìí ọ̀tọ́ká lòó kò tọ́ká lórí omi bẹ́ẹ̀ láti fi ṣe fàlá yẹ́rùfà ìlhádàb omi yẹn ò lè gbé ẹ̀gbin kúrò lára wa wàlá yuzilu al-khabath kò lè gbé ẹ̀gbin kúrò mo ti ṣàlàyé fún wa ní mo ti ṣàlàyé tí ń bẹ láàrin alhadath àti alkhabath fún wa tẹ́lẹ̀ o àbí kò lè gbé ẹ̀gbin kúrò kò lè gbẹ́gbin kúrò náà ni bẹ̀tí mo sọ fún wa nǹkan tán pè ní alhadas mo dẹ̀ sọ fún wa nǹkan tán pè ní alkhobas àbí bóyá kí ẹran wà létí alkhobas ó ní bí ìtọ̀ khobas ni ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n ẹ̀gbin ti ẹ̀ àméjèèjì yẹn náà ẹ̀gbin làméjèèjì ṣùgbọ́n hadath òun tí ẹ̀ òun dà gẹ́gẹ́ bí àwọn nǹkan tó jẹ́ sí pé tó bá ti ṣẹlẹ̀ sí wa asàlùwàlá àbí nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa àwẹ̀ ó yé àbí tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa asàlùwàlá àbí kò yẹ páwẹ̀ tó bá yẹ pálùwàlá láṣe àtìmọ̀ pé hadathun asghar nìyẹn ẹgbẹ́ kékeré nìyẹn tó bá yẹ pé ilé tó yẹ pé àfi káwẹ̀ ká tó dẹni mímọ́ ni àjẹ́pẹ́lẹ̀ yẹn hadathun akbar nìyẹn سواء كان كثيرا أو قليلا سواء كان كثيرا أو قليلا kò bá jẹ́ sí wípé omi yẹn kò bá jẹ́ pé omi tó kéré ni kò bá sì jẹ́ omi tó pọ̀ tó bá láti jẹ́ sí pé ẹ̀gbin rò papọ̀ pẹ̀lú omi yẹn ó sì lápa lórí omi yẹn ó sì yí ìkẹ́ nínú àwọn ìròyìn omi mẹ́tẹ̀ẹ̀ta ó yí padà omi yẹn ó bá jẹ́ omi omi yẹn ti dẹ̀gbin kò bá sì ju omi kékeré amma in khalaqathu an-najasatu ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú omi wa lam tughayyir ahada awsafihi ó ẹ̀gbin yẹn ò wá yí ìkan nínú àwọn ìròyìn omi yẹn padà a sì rí báyìí ó dá wa lójú pé ẹ̀gbin ti bọ́ sínú omi ẹ̀gbin ti rò papọ̀ pẹ̀lú omi ṣùgbọ́n kò yí kankan nínú àwọn ìròyìn omi mẹ́rẹ̀ẹ́ta fa in kana kathiran tó bá jẹ́ pé omi tó pọ̀ ní omi yẹn lámíyànjú omi yẹn ò dẹ̀gbin ẹ̀gbin bọ́ sínú omi báyìí a sì rí kọ̀ wá yí kẹ̀kẹ́ nínú àwọn ìròyìn omi yẹn padà omi yẹn tún wá jẹ́ omi tó pọ̀ omi yẹn ò kìí ṣẹ̀gbin wàtásùlù tọ̀hárọ̀ tùbíhì ìmára lè wáyé pẹ̀lú omi yẹn èyàn lè dẹni tí yóò máa tó lómi yẹn láti fi ṣe mára wà á máa nǹkan kọ̀lì ìlànà ṣùgbọ́n tó wáyé pé omi yẹn omi kékeré ni kódà kó jẹ́ pé in tó wọnú ẹ̀yẹn kò yí padà fàyẹ́njò omi ẹ̀ ó ti dẹ̀gbin sáàgbómi kékeré ni wà látà sílú afọ́hárọ̀ tó bí i ìmára ò lè ṣẹlẹ̀ pẹ̀lú omi ẹ̀ wàhádùl i alkẹtìrì gbèdéke omi tí ó wá pọ̀ bó láti fẹ́ mọ̀ pé wọ́n lómi tó bá pọ̀ omi tó kéré kí láàfi ṣe òdiwọ̀n omi tó pọ̀ àtomi tó kéré wà hajjul ma ilkẹtìrí ma bálagọ̀ kúlàtẹ̀yì wọ́n ní gbèdéke àti òdíwọn omi tó pọ̀ orí omi tó bá jíkini tó bá wọ kúlàtàn fa aksar àbí jù bẹ́ẹ̀ lọ kí wá ní kúlàtàn yẹn so tí a bá ẹni tó bá ni wọ́n fẹ́ sàlàyé fún wa kí pè ní alkúlátù tí ó tí bá ní sin a tẹ́tí orí bẹ́ẹ̀ àbí naam so wọ́n gbé àlàyé rẹ̀ wá lábẹ́ nísàlẹ̀ wọ́n ní ìkẹta ń pè ní alkúlátù wọ́n ní òun náà ní aljarratu hiya aljarratu aljarratu òun náà ni nǹkan bómi nǹkan bómi yìí aljarratu jábí rẹ̀ máa ń jẹ́ jarrun ọ máa ń jẹ́ jarrun àbí jirar wọ́n máa ń pè jábí jarratu wọ́n máa ń pè ní jarrun àbí ká ní jirar ṣe bá ní sí so òun náà ni igbá téèyàn fi ń bomi tó ẹ́ sí bóyá wọ́n ṣe látara awọ ni tó yíba ní sí so wọ́n pè ní aljarrotu nam wọ́n ní nǹkan tán pè bẹ́ẹ̀ nìyẹn ṣẹ́rí alkulla jam'uha kulalun au qilal jami'u kulla oni kulal àbí qilal wa hiya tusawi ma yuqaribu ṣe ibo wele ta sọ àlàyé èdè lásán ni in tó pàtàkì tí wa púpọ̀ jù púpọ̀ jù tó yẹ báyìí sí o ni pé ká mọ òdiwọ̀n nǹkan tán pè ní kulla yẹn nǹkan tán pè ní kan wọ́n ní tusawi ma yuqaribu wọ́n ní ó ṣe déédéé in tó súnmọ́ 93.075 93.075 sọ́ọ̀n ní sọ́ọ̀ìwù tó bá yẹ pé sọ́ọ̀ìwù la fẹ́ lò sẹ́sìmọ̀ pé sọ́ọ̀ìwù inú àwọn nǹkan tó fi ń ṣe òdí wọn nílẹ̀ lárúbáwá ni so ó ṣe dédé 93.075 tabawa sí méjì rẹ̀ so ibà ń àbí tàbáfẹ́ kọ̀nvátẹ̀ tàbáfẹ́ kọ̀nvátẹ̀ sí lítà tàbáfẹ́ kọ̀nvátẹ̀ nǹkan tàtọ̀ afẹ́ yí padà sí lítà yóò máa jẹ́ 160.5 lítà 160.5 lítà omi tó bá ti lè pé irú omi bẹ́ẹ̀ tó bá fi lè pọ̀ dérú gbogbo dédé òdiwọ̀n yìí so ibà yìí sìn so eléyìí olómi tó ń sọ so. tá wá sọ yìí rèé a kúlà kẹniyẹ ó kílẹ̀ àrí a eléyìí sì ni gbèdéke omi tí ànábì sallallahu alaihi wasallam tí omi tí ànábì sallallahu alaihi wasallam fún wa ní gbèdéke wípé omi tó bá ti lè tó bẹ́ẹ̀ irú omi tí tẹ́gbẹ̀ bá kó sínú ẹ̀ tí kò lè àfẹ́kì omi ẹ̀nìyàn kó lè rí kò lè kó bómi yẹn ní òdiwọ̀n ìgbà tí ò bá ti yí àwọ̀ rẹ̀ padà àbí kó yí ìtọ́wò rẹ̀ padà omi ẹ̀ ó tó bí 160.5 litre tó túnmọ̀ sí pé irú omi bẹ́ẹ̀ ń sin yìí àwọn jerrycan 50 litres yẹn á rí mẹ́ta rẹ̀ tí ó lé torí pé mẹ́ta rẹ̀ ó jẹ́ 150 litres àbí so yóò tún wá lé sí rómi bẹ́ẹ̀ tó bá yẹ pé rómi tẹ́gbẹ̀ kó sí nìyẹn so tí ò bá ti lápa lórí omi yẹn a lè lò láti fi ṣe mọ́ra naam wọ́n wá ní wàlùkọ̀lìlù maduna zalik omi tó kéré lomi tí ò bá tó iye òdiwọ̀n tá a sọ yìí omi tí ò bá ti tó bẹ́ẹ̀ tí ò bá ti tó òdiwọ̀n nǹkan tá sọ yìí omi kékeré nínú ṣẹ̀ríà omi tó kéré nìyẹn so omi tí ò bá yí tó 160.5 uh, litres kódà kó jẹ́ 150 litres omi ẹ ó ti kéré ó ti bá ń sìn so kó jẹ́ 140 liters. àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ omi ẹ àákà sí kó kéré tẹ́gbẹ́ bá fi lè kó sírú omi bẹ́ẹ̀ kódà kó má lápa lórí rẹ̀ omi ẹ ò ṣeé ṣe mara ṣùgbọ́n ní tó bá yẹ tó lè dé ń ta sọ yìí àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́gbẹ́ bá kó sí tí ò bá ti lápa lára rẹ̀ kò yí títọ́wò rẹ̀ padà kò yí àwọ̀ rẹ̀ padà kò dẹ̀ yí oorun rẹ̀ padà so a lè fomi ẹ̀ ṣe mara wà dalilu ala zalika hadithu abi sa'id al-khudri ẹ̀rí lórí eléyìí náà ni hadithi tí abu sa'id al-khudri gbà wá radiyallahu anhu ó sọ wípé qala rasulullahi sallallahu alaihi wasallam olójí tí ọlọ́wọ́ bá gíyà tọ́lọ́wọ́ bá kọ́ bá sọ wípé innal ma'a tahurun arábìnrin dájúdájú omi nǹkan tó má tó ṣe ṣe mara ni la yunajjisuhu shay'un nǹkan kan ò lè kò lè sọ omi dẹ̀gbin ẹnkaka ò lè sọ di ẹ̀gbin hadith olè tí mo kà yí alimamu ahmad gbà wá nínú musnad wọn bẹ́ẹ̀ ni abu dawud àwọn náà gbà wá nínú kitabu tọ̀hárọ̀ báàbù ma já a fi bi'ri budaa hadith yìí ní nǹkan tó fà tí ó jẹ́ ká gbọ́ yé tí ẹ bá sọ pé alma'u inna alma'a tahurun la yunajjisuhu shay'un dájúdájú omi nǹkan tó má tó ṣeéṣe mara ni tí ó sì nǹkan tó lè sọ́dẹ̀gbin èyàn lè sí gbọ́yé ajẹ́pẹ́ tí yàn máa sọ ni pé kò tí nǹkan tó lè dà sómi ò kódà kọ́ lápá lára rẹ̀ kò lè dẹ̀gbin nǹkan ni kanga kan ní Madina pè ní kanga yìí oríṣiríṣi àwọn nǹkan náà máa ń jù síbẹ̀ ìgbà míì wọ́n lè jòkó ẹran síbẹ̀ ìgbà míì nǹkan táwọn obìnrin fi ṣe nǹkan wọ́n lè oríṣiríṣi àwọn nǹkan náà máa ń jù síbẹ̀ tí ó wá lọ bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé ṣé a lè sàlùwàlá tàà lè ṣe mọ́ra pẹ̀lú bi'rul budaa Ànábì wá ní innal ma'a tahurun la yunajjisuhu shay'un Ànábì dájúdájú omi nǹkan tó mọ́ ni o tó ṣe mọ́ nǹkan kò dẹ̀ sí nǹkan tó lè sọ́ di ẹ̀gbin ẹ́ so ìtumọ̀ rẹ̀ ni pé àyàfi tó bá jẹ́ pé nǹkan yẹn tó bá fi lè borí ìkan nínú àwọn òròyìn omi mẹ́tẹ̀ẹ̀ta sáàmà ṣùgbọ́n nǹkan àwárí pẹ́ gbébọ́ sínú ẹ̀ kò sì borí ìkánà àwọn òròyìn mẹ́tẹ̀ẹ̀ta bí omi bí omi tó wà nù kànga bùdọ́ àyè so kò sí nǹkan tó burú mẹ́ so nǹkan tí hadith yẹn tó ń sàlàyé nìyẹn wa hadith ibn umar radiyallahu anhuma anna rasulallahi sallallahu alaihi wasallam qala onídájájú òyí tí ọlọ́wọ́ bá kí àtọ́lọ́wọ́ bá kọmọ bá sọ wípé idha balagha al-ma'u qullatayni lam yahmil al-khabath tí omi bá fi lè wọ qullatan eré ta pè ní 160.5 litres yẹn tí omi bá fi lè wọ irú òdiwọ̀n bẹ́ẹ̀ arábìnrin lam yahmil al-khabath irú omi bẹ́ẹ̀ kò lè gbé ẹ̀gbin sínú yẹn ni pé kódà tẹ́gbin bá bọ́ sínú omi yẹn yóò ó gbé ẹ̀gbin yẹn mi ni so ìtumọ̀ ní pé tó ń bá ti lè pọ̀ débi irú bẹ́ẹ̀ tẹ́gbìn bá bọ́ sínú ẹ̀gàn tá a mọ̀ tá a rí báyìí tẹ́gbìn yẹn ò bá ti lè lápá rárá omi yẹn omi yẹn ti gbé mi a lè fomi yẹn ṣe mára a níparí almasalatu rọ́díà ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ àpọ̀hárọ̀ lábẹ́ ìmára òun náà ni alma'u idha khalaqahu tahirun ìdájọ́ omi nígbàtí nǹkan tó mọ́ tó bá rò papọ̀ mọ́ so a ti mọ̀ ìdájọ́ omi nígbàtí nǹkan tí ó jẹ́ ẹ̀gbin bá rò papọ̀ pẹ̀lú ẹ̀ àbí tó bá yẹ pé nǹkan yẹn bá lapa lórí omi yẹn kódà kó jẹ́ omi tó pọ̀ kó bá jẹ́ omi tó pọ̀ àbomi tó kéré tó bá fi lè lapa lórí omi tí ẹ̀gbin tó rò papọ̀ yẹn tó bá fi lè lapa lórí ìkan nínú àwọn òròyìn omi yẹn nínú àwọn òròyìn omi mẹ́tẹ̀ẹ̀ta omi yẹn ti dẹ̀gbin nìyẹn wọ́n tó máa yẹ pé omi tó pọ̀ ni ẹ̀gbin wá bọ́ sí tí ó bá fi lè lápa lára rẹ̀ omi ẹ̀ ṣeṣe mara tó bá jẹ́ omi kékeré ni tẹ́gbin wá bọ́ sí kódà kọ̀ bá má lápa lára rẹ̀ omi ẹ̀ ṣeṣe mara àbí so ìdájọ́ omi tí ẹ̀gbin bá rùpàwọ̀ pẹ̀lú ẹ̀ nìyẹn ó wá kù ìdájọ́ omi tí nǹkan tó mọ́ tó rùpàwọ̀ pẹ̀lú ẹ̀ tí nǹkan tó mọ́ tó bá rùpàwọ̀ pẹ̀lú ẹ̀ ka awraqil ashjar gẹ́gẹ́ bí àwọn ewé igi tàbárí pé ewé igi ó rò pàwọ̀ pẹ̀lú omi kódà kéwé yẹn padà ní ìlapa lórí omi yẹn padà rí pé omi yẹn ti yí àwọ̀ padà ó ti mú àwọ̀ ewé ó ti mú wá awi sọ̀bùn àbí ọṣẹ bá bọ́ sínú omi ọṣẹ wá yí omi yẹn padà awil ashnan àbí potash òun ló bọ́ sínú omi ni ṣe bá ìsìn eléyìí báyìí rèé lọ́dà àwọn lárúbáwá nǹkan kan ní tán bá fi ń fọ ọwọ́ tẹ́lẹ́gbẹ́ wọ́n fi ń fọ ọwọ́ ni tó bá yẹ pẹ́rù nǹkan yẹn ló bá bọ́ sínú omi àwọn nǹkan tàà wí tó bá yẹ pẹ́rù ẹ̀ ló bá bọ́ sínú omi bóòlà ìfẹ́ sómi yẹn wọ́n ni awi sídùn àbí ewé sídùn ló máa bọ́ sínú omi awi sídìrí àwòrẹ́rì zalik àbáwọn nǹkan mí tó yàtọ̀ sí minal mawadi nínú àwọn nǹkan tó pé nǹkan tó mọ́ ni wọ́n walam yaghlib zalika al-mukhalitu alayhi nǹkan tí ó wá rò papọ̀ mọ́ omi yẹn kò borí omi yẹn fàtọ̀híhù annahu tọ̀húrùn eléyìí tó lálàáfíà ní wípé omi yẹ omi tó mọ́ni yàjúzù tàtọ̀húrù bíhì ó tọ́ka fomi yẹ ṣe mara minal hadathi wan najasa níbi ẹ̀gbin gbogbo ẹ̀gbin yanyan li anna allaha subhanahu wa ta'ala qala àbí ẹ lórí ìrìn àjò aw jaa ahadun minkum àbí ẹnìkan nù yí ó dé láti ilé ìgbọ̀nsẹ̀ àwùlá mọ́túnmù nìta àbí ẹbá súnmọ́ obìnrin falamtajidu ma'an ọlọ́ni tẹ́ẹ̀wà rómi tẹ́fi ṣe mara fatayammamu sa'idan tayyiba ọlọ́wọ́ bá ní ẹtẹ́ ìmára onígbẹrẹ fún pẹ̀lú yẹ̀pẹ̀ tó mọ́ famsahu bi wujuhikum ọlọ́wọ́ bá ní yẹ̀pẹ̀ yẹn ẹ fi pa ojú sàfẹ́lá ọ̀fìn famsahu bi wujuhikum wa aydikum ọlọ́wọ́n bá ní ẹ fi omi yẹn ẹ fi yẹ̀pẹ̀ yẹn ẹ pa ojú yín ẹ fi pa ọwọ́ yín eré wa nù suratu nìta wọ́n ní falafel máa ì fi àyà ti nẹ́kọ̀rọ̀tún fi síyákì náfi gbólóhùn máa ù tó wà nínú àyà yìí nẹ́kọ̀rọ̀ ní nínú kéwú níbi tí fàyà ìmú kúlà máa ìn wọ́n ní ìdájọ́ rẹ̀ ní pé gbogbo omi ló kó sínú gbogbo tó bá ti lè jẹ́ omi ni la farqa bayna al-ma'i al-khalisi wal-makhluti kò sí yàtọ̀ láàrin omi tó jẹ́ omi pọ́nbélé omi sápọ́nà àti omi nítorí gbọ́nà ànábì sọ wípé ànábì lè nítorí láti qumna bi tajhiz bi tajhiz ibnatihi ó sọ fáwọn obìnrin tí wọ́n ń wẹ anábì sọ fáwọn obìnrin tí wọ́n ń wẹ òkú ọmọ rẹ̀ ìgbà tó ma anábì sallallahu alaihi wasallam tó kú wọ́n wá ń wẹ̀ àwọn obìnrin tí wọ́n ń wẹ̀ wá sọ fún wọn pé ìrìsílnàhà salasan anábì àwọn akthara min dhalik àbíkẹ́ ìwẹ́ jù bẹ́ẹ̀ lọ ẹlẹ̀wẹ́lẹ̀ méje ẹlẹ̀wẹ́lẹ̀ mẹ́sàn bẹ́yàn bá ṣe rí pé ó ní bùkátà sí ni tí a bá rí pé ẹ̀mẹ́ta yẹn ti mọ́ kò nídìí kí èèyàn lọ sí ẹ̀márùn tí a bá wẹ̀lẹ̀ márùn tí a rí pé ó ti mọ́ kò nídìí kí èèyàn sàlẹ̀ fún mọ́ tí ò bá ti mọ́ èèyàn lè wẹ̀lẹ̀ méje èèyàn lè wẹ́ waj'alna fi fil akhirati kafura anábi wá ní ibi wíwẹ́ ẹgbẹ̀yìn yẹn ẹ fi kàfúr ẹ fi tùràrí kàfúr sínú omi yẹn aw shay'an min kàfúrin àbí díẹ̀ nínú tùràrí kàfúr ẹ fi síbẹ̀ sínú omi tẹ́fi wẹ̀ so ẹ pé anábi sallallahu alaihi jẹ́ kó yé wọn wípé omi tó fi wẹ ọmọ àwọn tí wọ́n ń wẹ òkú rẹ̀ yẹn kí wọ́n fi sídrù sínú omi yẹn tàbí kí wọ́n fi tùràrí kàfó kan fi sínú omi yẹn so ilé ìtumọ̀ sí pé àbí ilé ìtumọ̀ sí pé ó lẹ́tọ̀ọ́ láti ṣe ìmọ́ra pẹ̀lú omi tí nǹkan bá ti rò pẹ̀lú ẹ̀ so yíba yìí sìn so a fi ṣe mara tó bá yẹ pé nǹkan tó má ni nǹkan tó rò pẹ̀lú omi yẹn ṣebí náà ni a dúró sí torípé lẹ́yìn eléyìí alimọ́sálátì rọ̀kọ́ mẹ́ta lókù tí a máa mú tó ṣe bá yìí sìn so inshallah kerim tó bá di ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ so a máa mú mas'ala ẹlẹ́ẹ̀karùn-ún yẹn ṣẹlẹ̀ tí ó pàtàkì sí wa òun náà ni kí a nímọ̀ nípa wa lọ́wọ́ tí a bá bára wa ní irú nǹkan yẹn tàbá bára wa ní irú ààyè yẹn tàbá bára wa ní irú bí tí a ti lè lómi yẹn ó jẹ́ bá nísìn so kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kódà kò kí ó gba ìjọsìn wa lọ́wọ́ wa so kọ́lọ̀ ọba Allah subhanahu ta'ala kí ó mọ́ dàlú ẹnìkọ̀ọ̀kan wa láyà wọ́n lájọ́ kan sọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala so. Uh, mo rántí àtúnṣe kan tí mo rẹ̀ fi ìṣe mi báyìí nínú àwọn nǹkan tó lè rò papọ̀ mú mi so ó wá sí mi lórí ìsìn pé bóyá bóyá hamza bí òṣìnà nìyẹn bóyá bóyá fatah ni mo fún so tó bá yẹ pé fatah mo fún àṣìṣe ni òṣìnà ni ni ó yẹ kó jẹ pẹ̀lú dómù pẹ̀lú pé ká fún hamza yẹn ní dómù ká fún ní dómù al-òṣìnà so tiye so ó náà ń pè ní potash so abẹ́lẹ́ ọba lọ́sùn fún àwọn alákọ̀ọ́dá kó fún wa ní àgbóyẹ̀ islam subhanaka alhamdik ṣẹlẹ̀lá ilá ilẹ̀ ń tẹ̀sán tìlẹ̀kì wa alaikum salam tẹ̀lẹ̀ wọn Naam nípa Thank you. naam ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pe aya ti ó wà nínú Suratul Maida tọ́mọba ni tí ẹ̀ ò bá rúmi ọlọ́mọba ni fatayammamu sa'idan tayyiban ẹ ṣe ìmára onígbẹ̀rẹ̀ fún sa'idan tayyiban kẹ́dẹ̀ ló sa'id ilé ìtumá so ìbéèrè wa ni pé sí sa'id yìí ṣé yẹ̀pẹ̀ nìkan ni ó túmọ̀ sí ni sí ẹ̀pẹ̀ nìkan la lè fi ṣe ìmára gbẹrẹfu ni àbí a lè lo àwọn nǹkan míì náà tó yẹ pé ó wà lórí ilẹ̀ ó máa ń jáde lórí ilẹ̀ bóyá bí òkúta ṣé bá yín sìn àbí ewé àbí àbí bí kókó náà sọ eid wọ́n máa ń lò fún yẹ̀pẹ̀ àtọ̀rọ̀b wọ́n máa ń pè ní sọ eid ṣébà ìsìn àbákaná wọ́n dẹ̀ máa ń pe orí ilẹ̀ sọ́fẹ́sì ilẹ̀ wájú al-ard wọ́n máa ń pè ní sa'id tó jíbà ìsìn ṣe látara bẹ́ẹ̀ rí àwọn onímọ̀ ṣe ìyapa lórí pé ṣé ìyẹ̀pẹ̀ nìkan la fi ń ṣe mara ni àbí a lè ṣe mara pẹ̀lú òkúta náà torí pé nínú àwọn nǹkan tó máa ń wà ní orí ilẹ̀ òun náà lòkúta wà tí bá yìí so sáà lè ṣe ìmọ́ra sáà lè ṣe ìmọ́ra onígbẹrẹ fún lórí àpáta tí gùbáàrù bá wà ń bẹ tí a bá jẹ́ pé ta bá ti lè fọwọ́ kan orí àpáta yẹn eruku yìí wá lọ́wọ́ sáà lè ṣe àbí lórí ilẹ̀ẹ́lẹ̀ tí wọ́n rẹ́ náà tó jẹ́ pé ta bá fọwọ́ kan eruku ṣe eléyìí tí ó fẹsẹ̀ múlẹ̀ tí kò sí iyèméjì ńbẹ̀ so ni pé a lè ṣe a lè ṣe tayammum a lè ṣe pẹ̀lú yẹ̀pẹ̀ tó ṣe báyìí sí a lè ṣe tayammum a lè ṣe pẹ̀lú àwọn òkúta tó yẹ pé bá ti fọwọ́ kan so a rí wípé nǹkan ó yí wa lọ́wọ́ látara bẹ́ẹ̀ a sì lè ṣe lórí àwọn ibi tó bá jẹ́ ilẹ̀ tí wọ́n rẹ́ náà títí báyìí sí àbí lórí àpáta náà títí báyìí sọ pé tá bá ti fọwọ́ kan rọ̀báàrù ṣe kí ni rọ̀báàrù yíwa ìyẹn ni pé eruku yẹ̀pẹ̀ ó yíwa lọ́wọ́ látara bẹ́ẹ̀ ṣe lè báyìí ní nǹkan tí alimamu Shafi'i rahmatullahi alayhi nǹkan tí wọ́n sọ nìyẹn títí báyìí sí so ó jẹ́ jẹ́pá nínú àwọn àfáàmì tán ní yẹ̀pẹ̀ nìkan náà ni èèyàn lílò ààlè lo nǹkan tó bá yẹ pọ́ bá ní rọ̀bá ààlè lo nǹkan tó bá yẹ pọ́ bá ní eruku ààlè lo ṣe báyìí sí ṣùgbọ́n ewé ni so ewé àbí kókó kò sínú àwọn nǹkan tàà fi ṣe tayammum ẹbá ìsìn so àwọn tí wọ́n sọrú nǹkan yẹn rí ọ̀rọ̀ wọn ó lẹ ọ̀rọ̀ wọn ò tẹ̀sùn wọn kò sí bá ìsìn so eléyìí jẹ́ ìdáhùn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ ó súnmọ́ pẹ̀lú gbọ́lọ́mọba Allah subhanahu ta'ala so tá bá débi báàbù tayammum kí n ṣe fẹ́ ọ̀rọ̀ lójújù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n dédé ṣe bá yín síta ní bùkátà sí ni mo ti sọ yìí nàmẹ́lẹ̀ kejì afábẹ́rẹ̀ pé ìgbà tá ń sọ̀rọ̀ nípa irùngbà lánàá so àti ìdájọ́ gígé irùngbà fífá irùngbà so afáwa ni ṣé gbogbo àwọn ibi tí irùngbà yẹn ṣé gbogbo àwọn ibi tó bá dé tàbí pé irùngbà náà ló dé gbogbo bí irùngbà náà ní ń débẹ̀ kéje pé irun mi ọ̀tọ̀ irùngbà náà ló wù débẹ̀ ṣé gbogbo ẹ̀ ni àáfíìlẹ̀ ni àbí ó ní irùngbọ̀n ní gbèdéke ibi tí ó kó dé ṣẹ́tìrí ọ̀rọ̀ nípa ibo ni irùngbọ̀n máa ń dé àti àgbọ́yé kí náà ń pè gan àwọn kọ àìmọye tíra lórí ẹ tíra kan bẹ tán kọ tán pè yẹn yóò ní tíra yóò lè ní báyá bí 800 pages lórí ọ̀rọ̀ irùngbọ̀n àti gbogbo àwọn ìrújú tí ó mọ́ ń ṣẹlẹ̀ sáwọn èèyàn lórí ọ̀rọ̀ irùngbọ̀n so ta bá ń sọ̀rọ̀ nípa irùngbọ̀n pẹ̀lú gbólóhùn ta wí lọ́dọ̀ Yorùbá irun jàgbọ̀n so ibà ń sìn wọ́n ní Islam irun tó ti bẹ̀rẹ̀ láti bí ìdètí ní egun ìsàlẹ̀ ẹnu tán pè ní lower jaw ibi tó ṣe pàdé pẹ̀lú egun orí tán pè ní skull ibẹ̀ náà ibẹ̀ ní líhíà ti bẹ̀rẹ̀ tẹ́ bá fọwọ́ sí ibẹ̀ tẹ́ bá yanu báyìí ẹ rí pé ẹ rí pé bẹ́ẹ̀ ọmọ mi so má gbogbo ẹ̀kẹ́ báyìí gbogbo ẹ̀kẹ́ yìí irùngbọ̀n tẹ́ bá ṣàkíyèsí àwọn irun yẹn ẹ rí wípé irú irun tó wà níbí náà ni irun tó wà ń bẹ̀ yẹn ó yé báyìí sí àwọn irun ara sì máa ń yàtọ̀tọ̀ síra wọn irun orí yàtọ̀ sí irun gbọ̀nsẹ̀ mọ̀bẹ́ irun gbọ̀n yàtọ̀ àti orí yàtọ̀ sí irun abíyá wọ́n sì yàtọ̀ sí irun abẹ́ so tẹba tọ́dí tẹba wo dáadáa tẹba wo gbogbo àwọn ọrùn tó ń jáde ń bì ṣeṣe bá nìsìn so gbogbo ẹ̀rẹ́ káfílẹ̀ bẹ́ẹ̀ ni káfílẹ̀ bẹ́ẹ̀ kìí pá wá sọ pé ẹ tí àwọn ilé tó wà níbi ọrùn yìí irun ọrùn nìyẹn ìyẹn lè fá yẹn so ibi báyìí ni irùngbọ̀n dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé lábẹ́ yẹn ni pé lókè gògóńgò báyìí níbi tí ọrùn ti pàdé pẹ̀lú ibi tí ọrùn ti pàdé pẹ̀lú ìjàgbọ̀n so lábẹ́ ìjàgbọ̀n báyìí àwọn míì sọ pé ibẹ̀ ni irùngbọ̀n dé so gbogbo tó bá wà ń bí ọrùn yìí wọ́n mọ̀ wá wọ́n mọ̀ wá gé so <laughs> so irú eléyìí báyìí kí a gbọ́ yìí dáadáa so bí èèyàn ṣe rí nìyẹn gbogbo ẹ̀ náà ká fi ilẹ̀ bẹ̀ sí bá ń sìn so àwòrán rí pàdánù sallallahu alaihi wasallam ń gé kàkà kó mẹ́ now ọ̀dàpọ̀ tó fi kéré kankan àbí so ọ̀rọ̀ irùngbọ̀n tó bá gùn àbí ṣe náà ló fi gùn ẹ́ asaru kan bẹ tó wá látọ̀dọ̀ abdullahi bin umar àti ilé tó wá látọ̀dọ̀ abu huraira radiyallahu anhuma kọ́lọ̀n kọba yọnu sáwọn méjèèjì so tó rẹ́ pé wọ́n ní àwọn méjèèjì yìí wọ́n máa ń gbá irùngbọ̀n wọn mú wọ́n ó gbá irùngbọ̀n mú so wọ́n ó bu irùngbọ̀n yẹn pẹ̀lú ìdìkúkù bu irùngbọ̀n báyìí in tó bá fi wá lè tayọ lẹ́yìn kúkù kan tọ́bá bu ìkùkù kan irun tó bá lé tó bá jáde níbi tó bá já tó bá lé níbi ọwọ́ wọn tó yọ sẹ́yìn wọn máa gé kúrò so wọ́n pè yẹn ní kọ́bdọ̀ nǹkan tó bá ti wá lè záàdà àìlẹ̀ kọ́bdọ̀ in tó bá fi lè lékún tó bá fi lè lékún lẹ́yìn tó bá bu irun gbọ̀n tó bá bu pẹ̀lú ìkùkù báyìí gẹ́gẹ́ bí ẹ̀rí láti gé irun gbọ̀n ṣe rí ẹni tí ó bá lo eléyìí gẹ́gẹ́ bí ẹ̀rí láti jí irùngbọ̀n ó gbọ́dọ̀ tẹ̀lé májẹ̀mú àwọn tí wọ́n ń ṣe ìṣesí yẹn kí ni májẹ̀mú tó fi ṣe aláwọ̀kọ́ ni pé ó bu irùngbọ̀n rẹ yóò kún ọwọ́ báyìí ní tó bá lékún lórí wà nísìn so ọ̀pọ̀lọpọ̀ wa ní nàìjíríà yìí rè irùngbọ̀n òwe sábà tibẹ̀ ẹni tó ní irùngbọ̀n jù láàrin wa ń bí báyìí wọ́n dà mo fẹ́ ní irùngbọ̀n jù láàrin wa báyìí àbí ẹ̀mọ́mù ní ọgbà jùmí lọ àbí so ìmọ́mù wà ń bí ẹ̀yìn dà ẹ̀bù ò ṣe ó lékún ẹ̀bù tó lé kò lé tó tó dí pé rùngbọ̀n yín pọ̀ ó tún ju tèmi lọ nìyẹn so ó lé díẹ̀ ok so in tó bá wá léyìn lẹ́yìn tẹ bá bù ú tán tó bá léyìn abdullahi bin umar mangi àti àti abu huraira now májẹ̀mọ́ aláwọ̀kọ́ ni ẹ májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì wá ní pé wọ́n kí ń gẹ àfitán bá lọ sí hajjú so ẹni tí ó bá tẹ̀lé yóò dé hajjú tó náà bá lọ sí hajjú yóò wá bu ẹyọ ìkúnwọ́ kan yẹn tó bá now nǹkan méjèèjì yẹn nǹkan táwà béèrè ni pé táwọn tí ń gẹrun gbọ̀n wọn ní nàìjíríà yìí tá ń gé bí báyìí ṣé hajjú wà ń bí yìí kò sí àbí ẹlẹ́ẹ̀kejì ni pé majority àwọn tí ń gèrè irúgbà wọn ò tó ń tí àwọn méjèèjì tí wọ́n ń gé ẹlẹ́ẹ̀kẹta òun gẹ́gẹ́ wá ní ìsì lórí gbogbo ẹ̀ pátápátá òun ni wípé ṣẹ́rí nǹkan tí Abdullahi ṣe yẹn ní hajjú yẹn àti nǹkan tí Abu Hurairah ṣe ní hajjú yẹn ìgbìyànjú látọ̀dọ̀ tí wọ́n nìyẹn anábì ò ṣe anábì sallallahu ti hajjú ó yẹ báyìí sìn nínú ìròyìn ànábì sallallahu alaihi wasallam jẹ́ ní pé ànábì ní irùngbọ̀n tó pọ̀ rẹ́bà ní sí ànábì ò wá gé eléyìí tó bá lékún nínú irùngbọ̀n rẹ̀ ànábì ò gé ní hajj tó torí àwọn àfáà sọ wípé ìgbìyànjú Abdullahi ibn Umar lórí bó ṣe ń Abu Hurairah ìgbìyànjú yẹn wọlé so kò ṣe lò lẹ́rìí torí pé eléyìí ti tako nǹkan tá a mọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ nínú àwọn al-khulafa ar-rashidun dẹ̀ ní ẹni tá máa ń ròyìn pó ní ọrùn gbọ̀njù láàrin wọn ní Uthman ibn Affan Uthman ibn Affan ní ọrùn gbọ̀n gidi gan ó ní ọrùn gbọ̀n gidi gan kódà ilé tó súnmọ́ jù ní pé Uthman ibn Affan ní ọrùn gbọ̀njù Ànábì sallallahu alaihi wasallam lọ ẹni tó ní ọrùn kó bu ẹ̀kúnwọ́ kan in tó bá wá lékún bẹ̀kúgi ṣẹlẹ̀ rí tó torí ẹ̀ mo sọ pé gbogbo àwọn tó ń lo asáru Abdullahi ibn Umar àwọn tó ń lo asáru Abu Hurairah ọ̀rọ̀ in tí wọ́n lò yẹn ò kí ń ṣẹ̀rí eléyìí ni ìmáàmù ibn Abdulbar òun ni wọ́n fi fèsì àwọn àlàyé tí mo ṣe yìí o ni mọ́wàá ibn abdulbar onáfi fèsì gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ lo asáàrù àwọn méjèèjì láti fi tẹ̀rí pé òun lè máa gẹrun gbàun so kọ́lọ̀ wà lè gẹ́ra kó sọ wà kúrò mẹ́ náà ìṣàlọ̀ tẹ̀lé so a dúró síbí so ìṣàlọ̀ tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àmọ̀ tẹ̀síwájú so abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kúrò àwọn kí ó sọ wa tayọ ìgbà náà aláàjọ kan sọ́lá